Yoruba movie actor Kọ́láwọlé Ajeyemi endorses new Yoruba movie title Kanigbe. Welcome again to this YouTube channel. This is Striker. Hey. Do not forget that in this YouTube channel we give you the latest update about Yoruba movie practitioners. Kanigbe happens to be among the new Yoruba movie that is trending online now and Kọ́láwọlé Ajeyemi decided to endorse the movie that people should go and watch it. Directed by Ṣewọláyà. Support and ah, ẹjọ́ tó lẹ lọ sórí Yorùbá láti lọ wọ ká ní pé ìṣóyún náà ẹjọ́ tó yọ láì ní rìbẹ̀ pẹ̀ wọ̀ ká ní pé ká ní pé ká ní pé tó fẹ́ tí mọ́tò gbà ká ní pé. Ilé ò bọ́ sí mi mọ́tò gbọ́ mi. Ẹgbẹ́ ìjọ pọ̀ sí. Àlàyé ká ní pé kúrò ní kúrò ní mọ́tò. Please do not forget to like, share, and subscribe to this YouTube channel. My name is Striker. E. ká ní pé gbogbo owó transfer sínú